الله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة الوسطى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فعليهن الصواب وجنبنا الأخطاء بما بفضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري واهلل عقدة من لساني يفقه قولي ستر لنا ظلم علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته ya ko muri yawo afan le rahama mori ayan bo muri ye ci ya ta slatin to muri ni o yere ni ka hadisan to muri ne si yake onye pa pe ramadan la yamba ya aka ẹsẹ̀bìrì ọ̀rọ̀ náà jí nírẹ̀ máa inú morí yọ̀ náà orí ìmẹ̀ máa rọ̀ ààrá apá ewúrí ní èyí ẹ̀ ń ká ọ́ bẹ́ẹ̀ lọ lọ́wọ́ ọ̀nyẹ́ ọ̀ èyàn ihu iná ẹ̀rọ dị ka anyị iche ha ọrụ anyị si iche izi o nwere imekọ na-amụbanye nwanyị. ihe n'inyi mawe mere ka anya n'enyi ma n'ọdị dị ya mụ ama ihe n'enyi mawe anya mgbe omori ọnọ n'ọgọ n'etiti ihe tọrọ ya n'ọdụ n'ụwa aka n'ehicha e ya mbọ n'ọnịnị ena-eti ihe taa ọnya pa niile ba ọnya ahụ dịrị dọ́mà ní títí na ọ̀nà náà ọ̀ka ẹ̀kọ́ mórí hẹ́ ọ̀rọ̀ náà ní mọ́tò bẹ́ẹ̀ ọdún mi ní tẹ̀sí bọ́ọ̀rọ̀ náà ní mọ̀ṣíìnì bọ́ọ̀rọ̀ ààrẹ sábẹ̀rẹ̀ pápẹ́ wò ní mọ́tò ní na na efe. lára pápá onímọ́tò tó ahụ àtọ̀ ahụ nụlọ ebe húnra ọmọ rẹ̀ hù áǹkẹ̀lẹ̀ náà húnra gbogbo rẹ̀ ebe ọdẹ́kẹ́rẹ́ rẹ̀ nínú moto plus anya ìhúrin náà ọ́zẹ̀ orí ọmọ náà ọ̀nà ọ̀nyọ́ onye xc ọ̀nyọ́ onye ọ́zẹ̀ àwọn náà lórí ọmọ máa rẹ̀ rọ̀ lórí ọmọ wọn ààrẹ lọ́nà ìrẹ́ omori ọ̀dà júwẹ́rẹ́ ìtẹ́tẹ́ omori àmọ́wẹ́rẹ́ ẹ̀nà jó omori àrẹ ìtẹ́tẹ́ àmín àmín ní kàrẹ́ ìrẹ́kọ́ káyà nìí ọrụ menye ọzọ kaghị dọnyọ ọbẹ dọnyọ yọrọpụ amanyi kokiri ahụ ọdị mẹrẹ náà fi ikú ẹhẹ ìní ọzọ kaghị otu omori ọ̀nà ilẹ̀ rí ìyẹn ìyẹn ìyẹn náà ọmọ tí ya na ya òkú ọmọrí ìyàn náà rè ẹni mùsùlùmí àwọn ọkọ̀dọ̀ ní mùsùlùmí ní wọn ló ń na ọmọrí ọ̀sìn ní ẹ̀yìn ọgbọ̀ ó yà á nà kẹ́yọ muhammad o ó yẹ kó ń tó ọmọrí ọ̀nà yìí mérí kàtó ẹni èsì yẹ mìíràn ní kẹ́yẹ ìyàn náà lọ́tún tó mọ̀rí nìyí ọ̀sọ́nà orí kókílẹ̀ ìpẹ̀tẹ̀kẹ́rẹ́ mẹ́rẹ̀ wá sí pẹ́ ìlọ iná ẹ̀rẹ́ àbúkáyá yóò ń ká ìkàyè wèé ní ètò ọ̀rọ̀ kó ọ̀rọ̀ mẹ́mọ́kù òmòrí ìkẹlẹ̀ ọ̀rọ̀ tọwọ́ mọ̀gúnbọ́nà ìdírí mọ̀gúnbọ́nà ọ̀rọ̀ mẹ́mọ́kù òmòrí ìkẹlẹ̀ ń yọ mẹ́ẹ̀ ọ̀rọ̀ mẹ́sí yẹ́ mẹ́rẹ̀ ọ̀kàyè sọ̀rọ̀ ilé ẹ̀mọ̀ kó òmòrí wọ́n yọ mẹ́ẹ̀ àgbókè yọ mọ́ ọ̀ ìwò kó òmòrí lóńtó òmòrí mẹ́ẹ̀ dẹ́ẹ̀kì jẹ́ máa rẹ̀ kó ń tó mórí ọ̀nà ìmẹ́rí ìtàrà ẹni ẹni sọ́kùnkùn mẹ́kọ̀ káàkiri ọ̀nà òmìnirẹ́nu kéèyàn yìí nàìsọ́nà wọ́n ẹ̀kẹ́ ìwò mórí lọ́rẹ̀ ìmìnirẹ́nu ohun tó mórí náà nínú amọ́nà bí kókìrẹ́ ọ̀nà mẹ́rẹ̀ wá sí pẹ́ ẹ̀ ìmìnirẹ́ ọmọ ẹ̀ẹ̀rin òmìnirẹ́nu wọ́n ìlú náà ná ọ̀dọ̀ yìí ẹ̀yà ní ẹni kàkẹ́ ẹ̀nẹ́nà ajẹ́ ẹ̀yọ́ àárín ẹ̀wọ́n bẹ́ẹ̀ yìí ìlú náà náà ní ibẹ̀ nínú àyà ìní mẹ́rẹ̀ náà àrísọ́lọ̀ ń fẹ́rẹ̀ àwọn ọmọ ẹ̀ omori ọba ire kati ni ragwa ni nne anyị ragwa eti danyị ragwa omori yi wuri anabọ ọdọ eti ni ragwa amen amen amen ṣe yọrọ ṣe ṣe lè wẹ tẹrẹ nílẹ wọn náà àdínú èyí lè ní kẹlẹ owó ìmọ̀ ní ìjẹ́ mi múrí ẹ̀mọ́bọ̀ ṣáàlì jẹ́ mẹ́mẹ́ ìrànlẹ́ni amen annabi muhammad sallallahu alaihi wasallam sahaba na yara na yi salman radiyallahu anhu salman al-farisi ọdún bí tó ń tó mọ̀rí ẹ̀kọ́ ọ̀nyára nù lókè wọ́n tó mọ̀rí hì o mọ̀rí ọ̀rá àmọ́ ọba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 كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم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 salman farisi àtàyẹ tó mọ̀rí kẹwọ́n tó mọ̀rí ọmọ yóò mọ́ náà mọ́ bá yẹ káyẹ yẹ àjíwà nàbí da amànù yẹ mọ̀ sáwọn ní nàláhà wọ́n màláìkẹtẹ̀ ó mọ̀rí ọ̀nì màláìkà màláìkà ni yíṣọ̀ يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ما ما اليوم مكواتون صلوا عليه وما صلاتنا ينصرين وفيما يعني وسلموا تسليما نوري فيها ينصرين ما تنصرين ọmọ yìí ọ̀rẹ́ màláìkà ẹ̀ àmàṣà láti orúkọ ọmọ yìí ọmọ yìí ọ̀rẹ́ màláìkà ni ẹ̀ àmàṣà láti orúkọ ọmọ yìí ọmọṣẹ́ nílé ọmọ nílé máa màṣà láti orúkọ ọmọ yìí الصلاة من الله رحمة àsàlẹ́tò náà mọ̀rí àmì ẹ̀yọ́ tó mọ̀rí ayámbà omori àwọn ayámbà ẹ̀yọ́ tó mọ̀rí àwọn ayámi àwọn ayámbà ẹ̀yọ́ ẹ̀rì kẹ́mọ̀ mọ̀rí àwọn ìkẹta lọ́wọ́ àsọ́lì aláwọ̀ àmọ́rí ọjà lélẹ̀ yé àsàlẹ́tò náà rúdú mọ̀ mọ̀rí ilẹ̀ ẹ̀fọ́rẹ̀ ayámbà àsàlẹ́tò náà mọ̀ mọ̀lẹ́kà lẹ́yọ̀ ẹ̀sìtá istikfar ne ya koyi jeyire e ya koyi jeyire asalatu na ọhụrụ na ọhụrụ na mere ya aduwa na tuntun mori ni aduwa bi a isa ne bi ini loga na koyi larabawa aka ke asalatu loga tan aduwa literal meaning ni asalatu ini larabawa aduwa aduwa gabo That is the literal meaning of Asala. Lọ́tún tó mọ̀rí mi. Ní Salmanin Farisi, Rọ́jẹ̀ Ọmọrí ọmọ rẹ̀ àdú ìgbò, ní ọ̀, ọkẹ́ yá màtọ̀ ìhò bara asịrị ọjọ́ bá hìrì ìrẹ̀ yìí ni a máa fi ìrẹ̀ ìkà ẹ̀ ọgbàjọ́ orí ìmáni náà tó bọ́yẹ̀ ìwọ̀ àmì ẹ̀yẹ́ ọmọ mi amálọ́rẹ̀ rẹ̀ máa ọ̀ ọ rẹ̀ máa ya ọmọ ní àmì na bá nọ aka si sọ́nà ti tẹ́ẹ̀ bí a ti dẹ̀ kẹsẹ̀ ẹ̀yọ́ ẹ̀wọ́n tó mọ̀ yìí sọ́tún tó mọ̀ yìí ti yẹ́ sọ́lọ́tún náà mẹ́rin mẹ́lẹ́kà jìbí náà rẹ̀ tí yẹ́sẹ̀ àmínú wáhù náà tí yẹ́sẹ̀ sọ́nà ti ọmọ bọ́ọ̀yẹ̀ náà ní súrọ̀pù alimran 79 na wuni 80 ma ká mẹ́lẹ̀ bẹ́ṣẹ̀rin ayyò tí yàhùlọ́hùn kìtàbà wàlọ́hùkúmà wàlúbùnwà ما كان لبشر أن يؤتيه الله الكتاب والحكم والنبوة ثم يقول للناس كونوا عبادا لي من دون الله ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون ولا يأمركم أن تتخذوا الملائكة والنبيين أربابا أيامركم بالكفر بعد إذا أنتم مسلمون ما كان لبشر أن يؤتيه الله الكتاب ọmọ yìí kọ́ ọ̀bọ̀rọ̀ tó rẹ̀rẹ̀ ẹ̀bẹ̀ ní inéjẹ́ níbi àádọ́rọ̀ inú ọba ọba ilẹ̀ rẹ̀ tó lóòrùn ó borí rà sí sẹ́kàndà tó ọ̀pọ̀ lóòrùn ìbára ọ̀ntò wọ̀lẹ̀hókùnmá wà nínú ọgbọ̀wà wọ̀lẹ̀hókùnmá lóòlù ń borí lóòlù sọ́mà àyọ lóòlù sí rẹ̀ iye wọ́n nù fún wẹ́sẹ̀ lóòlù ń borí lóòlù sí lóòlù rárá ànábìàmì ثم يقول للناس كونوا عبادا لي من دون الله ọlọ́nà ọ̀nà lọ́gbọ̀rí ìbàrọ̀ tó dọ́nà bàbá nàbì dọ́n sí lè yé lọ́kọ́kọ́ pẹ̀ àtẹ́mọ̀ ọ̀kàárẹ̀ rà ní níkà ẹni lẹ́ẹ̀ẹ́ tọ́ni ẹ̀rọ rẹ̀ hìyọ́ ni ẹ̀rọ na yóò ní yọmọ níbi náà yọmọ ntọ́ náà ọkọ bọ̀rọ̀ ẹ̀yàn níjà máa mọ̀ ọmọ ẹ̀yàn ntọ́ náà mọ̀ ọmọ mi ń dó ní ilá. ẹ̀kọ́kọ́ ẹ̀kọ́ ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون سنني كايا بمتوي ولكن كونوا ربانيين دايا يا بمتوي انا انا فنبي نيني فنبي نيني دايا يا زيرو منيني انا كورنا توي كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرون سيحكى أنك ومري أمام أنه هو مريني الرباني العالم المتقي أنا ومري دوما أنه هو مريني إذا نكاية ومن نكاية

ọmọ èsì yẹn lè máa nìkẹ́ wà á yẹ̀rọ ní wee wọ́n dẹ̀ kányọ́ ihe ṣe ihun rẹ̀ kàlùjẹ́ náà rà máa ọ̀dẹ̀ ọmọ ní ọ̀tẹ̀ rẹ̀ mi kẹ́nẹ̀ wọ́n ti jí lẹ́dà wàhálà ta láti ọjọ́ ọmọ ní ọmọ ní na náà jìn yìí ha ilé ọ̀tọ́ ilé ọmọrí aláwòrìkẹ̀ sí ilé wa nígbà rẹ̀ sí tí àtẹ́sàmì ilẹ̀ wọ́n yà ní ṣe yìí rẹ̀ ọ́n tó mú rí mẹ̀kàrẹ́ lóṣẹ́ bàbá mi ó bẹ́ èyí àwọn ọmọ ọmọrí náà na e. náà sọ́sàn kàná hàn rẹ̀ slọ́tù tó borí nìyí ọmọdé kà nẹ́bẹ̀ lónìí tuntun ọmọ kàáyọ́ lọ lónìí tó yìí tàyè ẹ̀kọ́kọ́ ẹ̀kọ́ ní dẹ́ẹ̀nàmọ́ ní ọmọ yìí wọ́n akẹ́kọ̀ọ́ rọ̀bá lè ebi fóònù rọ̀bà mi jíì bọ́nà yóò mọ̀rí ni ìwọ̀nyẹ́wà yóò mọ̀rí ni bí máa kún tún tún alìmọ̀ na kìtẹ́ wọ́n bí máa kún tún tàbùsù bọ́nà yẹ ni ni ìwọ̀nyẹ́wà yóò mọ̀rí ni ni rírí rírọ̀ yíyọ ọmọ ọmọ àti ìrọ̀bà ni ní àgọ́ ìwọ̀pọ̀ alìmọ̀ na kìtẹ́ rírí tákàndá ọmọ mọ̀rí tiẹ̀tẹ̀ ma wàbímọ̀ kóntún tẹ̀lùsùn ọ̀nà rírírí iṣẹ́ òní ni wà kọ́sẹ̀ fún ní tẹ́kà dọ́nà rírí tún àṣẹ ìrọ̀gbà níní iṣẹ́ àṣẹ ìrọ̀gbà níní fún ní tẹ́kà dọ́nà mọ̀rí sí tòkó ọ̀rírí iṣẹ́ àkọ́sẹ̀ níní fún ní tẹ́kà dọ́nà ọ̀yọ́ nyara àgbókí tẹ́kà dọ́nà mọ̀rí bàbá kàkàyè ayé ọ̀nà ọmọrí dáàkókò ọ̀nà ọmọrí dáàmẹ́wàá ولا يأمركم أن تتخذوا الملائكة والنبيين أربابا أيأمركم بالكفر بعد إذ أنتم مسلمون ولا يأمركم أن تتخذوا الملائكة والنبيين أربابا أمري أكن نجمان السطو مسلاك يلتو مريني النجمان السطو إيه؟ أما ما أنك يزير من يظن التوهي bọ́ọ̀ ká ìwọ́ kẹfọ́ mọ́mọ̀ yóò mọ́rí ní òmò lórí òmòrí yìí rírí sẹ́ náà sí kọ́sẹ̀ hún kẹ́kẹ́ tó òmòrí yìí ọ̀rí iṣẹ́ yà á sí ìrọ̀dà nìní wọ́n yà mọ́rọ̀ kúmọ́ kẹ́kẹ́ kẹ́kẹ́ mọ́lá ìkẹta wọ́n nà bí yìí àrùbàbà ẹ̀nàrà mọ́ káyọ̀ nìní dẹ́ káyọ̀ أيامركم بالكفر بعد إذا أنتم مسلمون لأني بابا نوبا كاهوني نكوا كفره مكاهوني ọgbọ̀gbọ̀rẹ̀ mọ̀lúwà bí islam dúkọ̀wà tó mú rí òun ni dúkọ̀ mú rí ọmọ ọmọ ẹ̀kẹ́ nínú bẹ̀ kúkúrú àká òun ká ọ̀rẹ́ ẹ̀mú kábúdó ẹ̀kẹ́ sọ́fà aláka ni àníbi òmòrí ní màmá nìka slọ́tún tó mú rí ní islam ẹ̀hùn ẹ̀yẹ̀rọ ní islam kàámìnì ní bèèrè kàámìnì ni tí àwọ́ ẹ̀yọ́ náà lẹ́ẹ̀kù fídíà ni lẹ́bẹ̀ ní lẹ́sí hanset lẹ́sí fídíà ni tí ní hanset tẹ́lì ni kẹ́ẹ̀ni ṣe ìwà mẹ́dọ̀ ọ̀bọ̀ amẹ́bì tùjú dì í lọ́sí lè kẹfẹ́ rọ̀ ẹ̀kọ́ ṣe wọn náà rẹ̀ wọ́n kọ́ ẹ̀yọ ọ̀bọ̀ náà kẹ́kẹ́ ìkẹ́ ìfọ́ àmà ọ̀rọ̀ wọ́n kọ́ lọ́sí lè ịghara idomdom dịrị aka onye onye aba nwaanyị onye wuri shaitan nwaanyị onye onye ọ shaitan ọnọghị ọnọka ee ọkàlị ilmu gaisun ọlụ ilmu gaisun wọlọ akala kuturbatuhu العلم غيث والأخلاق تربته إن تصب الأرض فذهب نيمه المطر إبليس عالم أهل الأرض قاطبة الناس يلعنها والناس تلعنه في البدو والحضر العلم غيث أطير من كره أريد ولا اخلاق تربته إبن بن جيش بن بن جسم wọ́n ìka yẹ ilé tí èso àkọ́rọ̀kọ́kọ́ ìjọ́rí rẹ̀ ojú rẹ̀ ọ̀yọ̀ náà ṣe àlèyìnbó gọ́ìsún ọ̀yẹ́ omi borí yìí wọ́n náà àkọ́lá ẹ̀kùtùrù bọ́ọ̀kù hù jẹ́ sí èso rẹ̀ ní lọ́ni bí ẹ́ jẹ́ ìbìrò bọ́ọ̀rọ̀ ọ̀nà tó ní jẹ́ sí èso òní yọ oríṣi ọ̀nà olórí yàrá yìí intoxidil ardu intoxidil ardu àwọn oníkè sí èso rẹ̀ dù lọ́dù lọ́wọ́ ọ̀rọ̀ kọ̀rọ̀kọ̀tọ̀ sábà ní

ìbílísì àlọ́hà àmì láti pàtí bàtà àṣẹ ìtàní ìbílísì ní àkàwọ̀ ọmọ ní òye kèrèkèrè ìrọ̀sẹ̀kẹ̀ nà wọn náà tún yẹ sàlà àmì fìlbẹ́dùwì wọn hábọ̀ àmà yàmọ́ rọ̀bọ̀ ọ̀nà àpọ̀lọ̀ wọn náà tún lè ní ìyà ètì tààrẹ tẹ ehi ìjẹ́jẹ́ wọn bẹ̀ káwọn òbí lẹ́yìn ní ẹ̀ṣẹ̀ ìtàní rẹ̀dí wọn bẹ̀ káwọn òbí lẹ́yìn ní ẹ̀ṣẹ̀ ìtàní rẹ̀dí wọn àrí tún lè ní ìyà wọn àrí tún lè ní ìyà tì ìṣe ìwé ọ̀nà anafani wọn náà yìí dọ̀rọ̀ bàbá tó balẹ̀ dọ̀ sí ti kẹsẹ̀ ọ̀ ọ̀rọ̀ bá kẹkẹ kẹkẹ ìkànnì ẹ̀họ́ ọmọdé ọ̀dọ̀gbọ́ ní sùúrù ẹni ẹ̀rọ ẹ̀kọ́ lọ́n kú sùúrù ọmọdé òníyàn ní sùúrù àmọ́ ẹ̀kọ́ ní ìyá rẹ̀ ká ẹ̀ wọ́n lọ òun lẹ́ẹ̀kẹ́ nígbà tó ولولا كلمة سبقت من ربك أمريك يا وطيري أنا لا أبغي بهون وأنا أمريك دون لا كاتت وهذا المسمى إني كاي أن يكون من دير الله أو ما جئت من كل ما لكان لزاما وأجل مسمى أمريك لك لكان لزاما إذا رأينا مريون ديني إذا جدو مريون ديني إذا مريون ديني ịmụ ọmụ ya na hana katị ehe omori kọmishọ katịtị mme kekwe ya nya dị eze ọmụ na ije ihe ọzọ anyị nan lọtụ ntụ ọmụ iri mụrụ ya mọba ọba ya ni ara ọmụ iri chayo na ihe duwa ya ni nika ya e, isa na bọrọ tụrụ ọmụ iri duwa shọọ ihu na ọmụ iri omori ọmụ sị maa kọmọ maa kìtà ọmọ ntụ ọmọ iri ọmọ ni wọn bàbá ẹkẹ jìgìrì òsè ń tì ilé ẹ̀rá ìwọ́n tó mọ̀ ní mi yọ̀ndá ìyá ní kẹtẹ́ ọ̀ ìbọ̀dì ìbọ̀dì ọmọdé ọlọ́wọ́ ajúwọ̀ ọmọdé àsányà aníṣẹ́ ọ̀nà ayé o ilé rẹ̀ ọ̀kẹ́kẹ́ àṣíṣe ọ̀rà o ilé bẹ̀rẹ̀ ọdún náà àṣíṣe ọ̀rà o ìyàwó ṣọ́ọ̀dẹ̀ ọmọdé yìí bí ìṣirùkọ̀ máa nà fóònù ana na yani ana yana min islam bango be na no no na ni obi introduction ni ramadan inde hure ni ma hure no introduction ni na hera na ba di kokire hera na ba di topics al kokire ayi bono iba kare ni ni ramadan no ya ya ho ni ramadan أو رمضان ما كابون بيا من إخلاص صحي إخلاص أو كواني زي زي ما هيكون وامن أو إذا ببيرون وامن كمري كده او افضان من إخلاص أنا أوضع دمومي أدري يا حالي دين حقو إسمه علم أيه او ما دين ذا مني إذا إذا حق الوالدين أحق الآباء على الأبناء وحق الأبناء على الآباء ìzẹ̀ ìzà amábàrin ìrọ̀yìn mi ní yí tí ó sózi ọ̀rìn ìzẹ̀ ìzó ló dí ní ẹsẹ̀ sábọ̀n ìrọ̀yìn wáyé mìíràn àhà kù chéèmù bí mẹ́ ha kú rẹ̀ ìdẹ́ nípa ìtí kíkíkí à na kàbí ní ìtẹ̀hí ní ká ìrẹ̀lẹ́ kéèkà bí mìíràn àhà kù sí mẹ́ àtúbàfẹ́ ìdẹ́ àtẹ́ Mwazi ina ya tawa na atauba ya ya pinaya e na yako mulina. Ya poije na ko mulina, ije na yo muli. Enya na meha na na na na gbe na yo mulina muli odo nwe. O muli ado nwe. Isi ase ze tawa na o muli oti. Bi asaba kuni tafsir. Isurat al-an'am. Ma ma sunguri poro kasire ya ya gọdọ ejuntu surat al-an'am ka hora aho kame hore mun surat al-an'am awai de ye he wa ho ni surat al-an'am ni ni surat al-araf awan ele ya muslat to wuri imi na ya كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون يا أيها الذين آمنوا أمر يا مدعو omori ọhịa ya na dọrọ ha kaza Dị iman rere Abụọ ya na dọrọ kutiba alaikum kutiba alaikum ọsịa omori na mọrọ osu ka ya agbanwe kama kutiba alalabina min kabelikum la'allakum tattaru ani kọ na mere ya bàbá yẹn ní máa kàní kí ẹ̀yìn rà gbọ́nà gbé ọmọ òmòrí ọ̀mí àwọn ramadan rẹ̀ rẹ̀ fún yọ ọ̀sùlọ́tún tó borí nìní káà kútìbà á ní kàrọ ní òmòrí mẹ́rẹ́ rẹ̀ di mẹ́rẹ́ rẹ̀ fún yẹn nánà rẹ̀ di jẹ́ bẹ́ẹ̀ ọmọ mi bá jẹ́ sẹ́rẹ̀ wọ́n borí inú kẹyà àbàwẹ̀ لعلكم تتقون لعلكم تتقون ومن صوت صبري ya ina wono de akosa wa he omori hi de anya wa he omori hi muri ama wa sha wa he no me do muri aka ha fan suratul baqara kai شهر رمضان الذي أنزل فيه القرآن شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم كفنك شهر رمضان الذي انزل فيه القران امريكا وهو رمضان ابو هنيك انزل فيه القران ونوعين من القران يتن هدى للناس وبينات من الهدى والفرقان قران امريكا انه رمضان نانا هدى للناس أزيون يعني هنمين وبينات من الهدى ده القرآن آه، آه، ما طبعا نهاية أزيون يعني يجو هما يعني أنا بوكوا عنا إسلام أكي إسلام أزيون وهم الإسلام كانوا أزيون أما ما نرى أنا إنه أزيون القرآن ما نرى مين نهاية نهاية والفرقان القرآن أنا a amị ha ihe n'aka ịza ezo na ire chen ị n'aka ni ọrịza ọnụrụ diri akpani na ị ahịa ebe na ọịza ide na kụrụ anị ọna wa ahịa ọhịa ide ebe na kụrụ anị kụrụ aka ọsọ na omori o na matonto muri ni oho nani oho woni ina nani onye papa ne bayamba obino kakana ni boije iye odere mani boyi hore ihu ni jahannama do muri huru bira hore yoroko matonto muri ni ameza ni yoreka abo ramadan obayamba aban obori jeibe aban obori lutoba hun oniri nwa. Anyị wa ame na ko bodo ni sere do obori do n'obodo tere do ka re tere ti de ko re kuku bo ni mira abi owó náà lọ́tọ̀ tó mọ̀rí yìí ni tí yẹ́ sọ́lọ́tọ̀ máa mẹ́rin bọ́bọ̀ sí ní kẹ̀mẹ̀kà rírí hadison tó mọ̀rí ọ̀nà amákàkọ̀ ní pàpá ní vayamba ẹ̀nà bẹ̀ vayamba ẹnẹ́bí almusinun ẹnẹ́bìrẹ̀ fẹ̀rẹ̀ ni ní ọ̀bẹ̀ vayamba ní pàpá ní sẹ́wọ̀ nìka ó bẹ́ẹ̀ ní tukọ̀ mọ̀rí yìí àyíkọ̀ ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون ورحمتي وسعت كل شيء ọmọrí kàrọ ń bá ní ọmọrí níbi tí àpísà sáyẹ̀ ẹ̀mú ìjá níbi mọ́sá àdíte ọmọrí ọ̀rọ̀ ayá ń bá ní ọ̀tẹ̀rẹ̀ ẹ̀fọ́n rẹ̀ máa ní ẹ̀rẹ́sùn ọ̀mẹ́rẹ́ rẹ̀ máa lóòmùrí àkáyẹ́ ń bá nàmọ́ màá ní òkè àbísọ́sọ́ yẹ̀ mú àmọ́ pátá àtúbù ha lílẹ̀rí iná yẹ̀tàkó ẹ̀nàmọ́ màá wà hẹ́ lóòmùrí òmùrí bà kẹ̀rẹ̀ yà wọn ọ̀fẹ́tẹ̀ slọ́tún tó mùrí nìyí àhàfẹ́ náà mùrí kàyé iná ràmọ́tọ̀ lọ́ọ̀hẹ́ kọ̀rẹ́ òmùrí kàyé àbàmọ́ òmùrí ọ̀

ọ̀rọ̀ ní hadith ọ̀n tó mọ̀rí kẹrẹ iná lèláhì ó tàkọ́ nínà náà wọ̀dá alẹ́kẹ̀kún lẹ́lẹ́lẹ́tì ọkọ̀ mọ̀rí òhúrò bí iríjà náà ahọ́rọ̀ kọ́ ramadan náà náà àti iná ramadan náà àmọ́ òmòrí ìrà mẹ́ẹ̀kì onínira ìrì ni òmòrí ọ̀nà òwúrò mòzìrì rẹ̀ ọ̀rọ̀ sọ́ni ni amin amin bí ẹ bá máa sọ́ni ní wọ́n wà bí ìṣọ́ tó òmòrí ọ̀nà náà ni wọ́n ní abdullahi bin abbas radi allahu anhu ọmọ bọ̀rẹ̀ ọkà lillahi fi kulli laylatin min shar ramadan inda al-iftar alfu alfi atiqin min allah كلهم قد استوجبوا النار عبد الله بن عباس اوكي ادرا هو نيونيرا اني اني رمضان ما ما اومريه اوهورو بيرا اريجا نما kọ́rọ̀ ọ̀nà 1 million 1 ina abẹ́rẹ́ wọ́n yẹ ọ́nyẹ́ wọ́n ní ramadan tó o borí ìdó ohun obìnrin jà náà mọ̀nà nùhúrẹ́ wọ̀ ọ̀rọ̀ kan في ذلك اليوم فإذا بما ترك فإذا كان آخر ليلة من شهر رمضان إجا إجا في رمضان أو بعد أكبر عبد ما إن رمضان أو بس تو إذا كان أنا ما بريدا هو بريدا نما هو رقا ní ramadan lè ní makẹ́mẹ́ dòmò rírà wọ́n bá àfírí kánì jẹ́ ìrọ́wọ́ dẹ̀rẹ̀ máa ní ramadan nínú bọ̀bọ̀bọ̀ ọhúrú bọ̀ ìrídà náà wọ́n bá ọ̀rọ̀ kọ iná lòtò mú kan náà wọn ramadan 29 ọ̀rùn ọmọ 29 29 29 million populace ọ̀bọ̀bọ̀ ọmọ náà mẹ́tẹ́rà yí 28 títẹ́ ọ̀bọ̀bọ̀ ọmọ náà mẹ́tẹ́rà yí 28 títẹ́ ẹ́ lọ́wọ́ mọ́rí ẹ̀ ọmọ zúkì 28 láyé rọ ẹ̀rù 29 lọ́wọ́ mọ́rí lọ́wọ́ rẹ̀ sí 28 ọ̀sá lọ́wọ́ húrò bìrì jà náà wọ́n wọ́n rọ̀kọ̀ 28 plus 28 ọwọ́ náà lọ 56 million populace ama ọlọ́mọrí àhúrò bìrì jà náà wọ́n rọ̀kọ̀ iná bìrì rẹ̀ ramadan ọmọ ni òhúrẹ̀ ẹ̀họ́ lórí táàpìn oní èsì yẹ́mùrẹ̀ oníkà amámatọ́ àtàtà àwọ̀ àmìnira ní twenty nine million títẹ́ iná hụrụ òmòrí ìhúrò bìrá hóró ọ̀tọ̀ amátọ́ ekú òhúrẹ̀ ẹ̀họ́ àwọ̀ lòmòrí iná twenty nine million twenty nine plus twenty nine n'obi fifty eight million ọkọ. wọ́n rubanya yẹ́ rọ̀fàdá mi alhamdulillah nẹ́tù di ká bímìrí ti yàn ká ramadan mọ́ ma ọ́ bẹ̀rẹ̀ káàbìrì nínú inú kúkẹ́ náà àwọn ọ̀yà lòmórí ọrụ yà jẹ́ ẹ̀wà àbúkẹ́ ramadan lọ́rọ̀ àwọn èyí káàbì bẹ̀rẹ̀ amadu

kàwá sísá ya rẹ̀ ilé ọ̀màdá àmọ́nà máa nílò líle nù utu sí ní sọ̀rọ̀ náà kọ́ ọ̀bàwẹ̀ ẹ̀rẹ́ wọn náà rí àbọ̀wọ̀rẹ́ rọ̀ kàyè ọmọdé bá jẹ́ ìrẹ́ àbànìní ababu rẹ ọdẹkẹ ẹdẹbẹ yẹn kẹfẹ jẹ ọkọlọ náà ọmọ náà ẹkọ ìjẹ ìdè ọlọmọ náà na ẹjọ náà ẹbẹ ọkọ ìjẹ ìdè mọ yẹ àgbà wọn yẹn náà ẹkọ ìjẹ ìdè ọmọdé àti ìdè lọtọ ntọ ọmọdé yìí nyẹ sọ lọtọ náà mẹni. àwọn sọ ramadan

felix ọmọ ọmọ ọwọ́ ìrìn ìrìn máa ní má kàá náà ní máa dọ́kọ́rọ̀ náà ìsì ìrìn ìrìn ẹ̀gùkọ́ tó mórí òtì rẹ̀ yá ni ọwọ́ ìrìn anyi miskul zafarahan anyi miskul abuyad anyi miskul aswad abáàmì nyọ́ ìrìn ìrìn yìí abáàmì kẹtẹrẹ ihu na wọn anyọ́ ní ní ìtọ́jú ọmọ ọmọ ni ọ̀pínì dáa kàá ọkọ̀ ọgbọ̀ 100 pounds ìjọ́ ọmọ ni ọ̀pínì misk ọ ka anyị miske na ọma ahịrị ma anụ wee rọrọ ibi isi naira kwesịrị otu ntọ buru ibu ọma ma ee misk iri misk ọbaka bụ ẹya fam misk iri sọ iri misk ma sọsọ ni ka ahịa na enyere m islam ka ịtọrị misk asụsị ma ahịa ni wee shụọ wa asị ịtọ enwu nne Some of only spiritual significance. Only sorry, only spiritual significance. We show up at a second. Of a man, they call you a guru that. a kilavio, you know, ten wow. No, bad wow. So, call spiritual significance. And we

báwọn ilẹ̀ ìyá wọ́n kè é yìí náà wà yẹ́ nínà rẹ̀ màlẹ̀kú náà rí pọ̀ ẹjẹ́ ilẹ̀ ìlú wọ̀ wọ̀nyí ọ̀sán náà máa ní ẹ̀ẹ́dẹ̀ dẹ̀ yín làgbá náà sí dọ́ọ̀bì dé làgbó tó mú. ọ̀sán náà lọ ẹ̀yìn náà yìí ní omori àmàlìjánà ọ̀dọ̀

ọ̀rẹ́ wọn náà dọ́tọ̀ mọ̀rí kàyè iná fi rẹ̀ ọhụrụ ọ̀hún ramadan dá jẹ́ àbá ìpìtì dá jẹ́ ilé ó bá yẹ́ ramadan náà iye o wúlẹ̀ mọ́bọ́ sójì iye ramadan náà wà bá ló ń yẹ ka tó ṣe àbíjọ́mù mẹ́fẹ́rẹ́ náà jẹ́ yìí ọ̀rẹ́ kìí ọ̀ní ayé tàràwé àìṣà mú wọ́n bá kọ́ àbílọ́mù àwọn mẹ́fẹ́ ẹnu múlé ọ̀rọ̀ àjẹ́ ilé yìí smọ́tún tó múrí nìlì orílẹ̀ ìjẹ́mà ẹ̀mà ni dẹ́lì imam buhari imam muslim abu hurairah rẹ̀ ọ̀rọ̀ jẹ́ lọ́hánù

àwẹ̀rọ̀rọ̀ lórí gùhí ọ̀dọ̀ ni fún ní rí ọ̀rẹ́ hún ní kàtọ́ wọn rí jáhàdánà fàìdàkánà yóò mi sọmi àdíkún àwáyé kẹkúrò náà nyányára náà sí ìbáwẹ̀ fàlàyé fún asọ́kà kẹ́nẹ́kẹ́nẹ́ o wọ̀láyé sọ́m àtúrì lóhú lóhó mẹ́ẹ̀n kí yẹ́ nígẹ́rì ìjàrọ̀ ẹ́ sẹ́yìn sàbáhùn ahẹ́d àwọn yẹ́wọ̀n náà pọ̀ ọ̀hún ọkọ̀ tọ́lá فليقل أنا كاكاي إني صائم إني صائم أمي ما ناي ناو إنا ومي يا مو دو أجل الله كاي كاي إني صائم إني كما مكنا كنا نو صلاة يوتو وريني والذي نفس محمد بيده أنتو وري كنا شو وري أنو واني أنو وان أنو سيميلن أنو سيهكو لخلوف فم الصائم

كما رأيت نعيما ونرى ورى وملكا كبيرا ما يكون نودا أكي إذا ترى إذا كذاك let me spoil you a bit ni ma ikon noga hotel ni ma ikon noga abuja daga jemi duha ce jemi duha ce irera wa an wọ́wọ́ ha sáàrì àṣẹ àbáwọ̀ nọ. inú màmá fi ní onye nwaanyị dị ka ọjọọ oh, ụmụ nna akọrọ nne kondo gaarị ụmụ nna ihe kondo oh, gaarị ya sama inú mama sí ní islam in africa ìmẹ̀mẹ̀ ń wúlé kondo gẹ̀tẹ̀ wọn náà àbíkí islam in africa nọ e, e na program ọ dị ni islam imeme nwa ọdọ ọrụ na ịrịba na nwa okporo tradition àríṣẹ́ra fàmì ọ̀nà na wọ̀n e na náà tún ní bẹ́ẹ̀ mẹ́rin ọ̀dá lọ́tún tó borí mi. ka na a,

ɛwɔrɔ kɔmi twenty four hours ne bɛ kaw dɔkpɛrɛ ɛwɔ wa wanyɛ nkata yanni do kaba nyɛ ba tóore yɛ nani ne ma ma awi ne na. ŋmɛ yɛ ti na anya gumu nyɛ do ntomori kai ne tse o ihu wa la ahan yi o dɔkita yi dɔkita bɛɛ nyiri ma ɛ ma o nyiri صلاة تمرين وإذا رأيت ثم رأيت نعيما وملكا كبيرا أما محمد صلى الله عليه وسلم وكأن في إن في الجنة بابا يقال له الريان أنت مريد صلى الله عليه وسلم أي ريت حديث عبد الله ما أنت مريد صلى الله عليه وسلم وكأن يوزن يرى أنا الجنة أهو الريان

fún àdísọ́ ní máa etu. ètù sai wọ́n bí ká ẹ̀rùn yẹn bá na mẹ́wé e ere ka ayé anyọ́bọ̀ e ewo jùlọ rẹ̀ chairman local government tó kéé na akaka náà yẹ́rẹ́ mi àwọn mẹ́rẹ́ mi jì yọ́ yọ́ mi dị ẹ̀hírẹ́ ya amma ọzọ mmara bụ na ọ dọkọ dọkọ amị nka dọkọ na mara ewe ọyị omori ire ya na akụ ụgbọ taa gị gere gị jọbe ti slatun omori nìyí wa sallam tinye ya omori ina gị na gwa ta na gwa ta ọrịa Sura ba

aka ọ ga-anye na ya mụkọrọ ndị ya na agụgbo omorihi ka idenikwe mererora kako ka ndị lokal gọọmenti ko n'osi 20 milion onosi tinye ọgaranya nka bime onye na-ese gbaa ọhụrụ n'ime na-egbe ọtọtọrị ya masị gbaa ọhụrụ n'ọya dị mgbe bọba wuru ehi ọnụ mma anyị mmekọ chere ọyakwa ehi n'ụwa ịcha ma ni kọmicha ya obi ma ọnụ mere ka akọ brak ha ahịa ya ni silva i local government chairman local government ahịa suggestion nọ na amezume ahụ iron iron ndị ọzọ akpara wu abụta n'anyị dịka ama na nye rekrut megal dị ekwe nke dị agha ka atọ ka na ha anyị tịrọ ekwu ahụ na laịsensị afọ ama ya tịrọ na ọ yọrọ ndọ kontrol lokal gọọmenti dịka ama na anyị ọkụkụ ihu dịka ndị kuku eji ọ ga-anya akpa kuku ihu eme nye kwoyi na-ala agbara ọmị eme máa dị ka ọ ni wọ́n sọ́wọ́ ìní dé ramadan káwà ní ọjọ́ nílò àyè jẹ́ àǹkè ọ̀tẹ́ yẹn lẹ́yìn ohun èlò lóbi lóku dájú ìhùwẹ́ máa bọ̀ kàṣíṣẹ́ gbọ́ omi dé èrò lè jáde àní dé dị gbọ́ bí design kae dị mẹ́lẹ́ design

ọ̀hẹ́rẹ́ sábà n'ọ̀nà ẹ̀rọ òtí oníṣẹ́ abẹ́wọ́ àṣà èyí ìṣò agbọ́sọ̀nàyà àtọ̀ ọ̀rọ̀ ìṣẹ́ ọ̀lọ́ ẹ̀rù ìgbà ọ̀rọ̀ kọ̀gà yọ̀rì wọ́n ni máa bọ̀ ọ̀rọ̀ ọ̀pọ̀rọ̀ ọ̀pọ̀rọ̀ kọ̀gà yọ̀rì mẹ́kàdé àbẹ́yìn màmá mi. ina ma ni wani nọ ne sai ke tama nuru bi mawa ka tama ne ma ka abo tama ni na <laughs> let on uh, oko with hold down ya ya ku fadita ani bi ka aka ba aka ka ni ci tara ma nne ne ne ma ba ne kwa ati 40 million 20 million. Slọ́tù tó múrí ni. Àwọn tó ń chairman ní local government máa ṣe ọ̀jẹ̀ ìjọsá. Security advisor ni ọmọ ìyàtọ̀ máa káà ní níbi ìṣe ọ̀jẹ̀ ìjọsá. Ìpàpọ̀ ní ìṣe chairman ọ̀nà lọ́kàá ní ka ọ̀nà ìyá Abuja kọ́ náà bọ́ọ̀ wéhé ní ha ni. tọ́, kọ́ ọ́dẹ bí èrè wọn. náà náà. Ìyàtọ̀ ní mẹ́rẹ̀ bàmá

yẹ́mà àdìsí kánò pìtì lọ táwọn mẹ́gbẹ̀ẹ́ onígbẹ̀ẹ́rẹ́ sọ̀sọ̀ ní ọmọ àrẹ̀ ìjìnà ní orí ọmọ náà anáyìí kánò pè ní èrè ara slọ́tì tó mú rí mi ìjì àfúnwẹ́dẹ̀ ń bọ̀ wọ́n fèèlì ká yẹ́ ẹ̀yà sẹ́kẹ̀rẹ̀ ọmọ máa hí ẹni nígbà yá yẹ́ ahítàmà ní àwọ̀rọ̀ benefit of doubt sẹ́kẹ̀rẹ̀ mẹ́rin máa fún wàrọ̀ wà ọ̀rọ̀ mi na rí náà ọ̀pá na wọ̀. àmá ọ̀rọ̀ náà bọ́ bí náà kẹ́kẹ́ náà mìírí ọmọ emeri ọ̀bẹ àjẹmọ́gbọ́ ẹ̀fà dọ́kọ̀ náà kọ́ ọ̀la ń dẹ́mìírí ọ̀kà rẹ̀ ní kẹ́yẹ ọ̀rọ̀ àwárí public issue mẹ́kù sí private ọmọ náà mìírí àti yí private discussion forum ọ̀rọ̀ àwárí public issue ọ̀yà jama mi ma ni ma ma ni ka ɛ ma ba mɛ bi o bɛ o ma ba bɛ bi ki na kɛkɛ mɛ bi o ma ma tura yi ɛwɛ ara mi si ina ka keke mini tɛ ba o sɛ mi to dɔ dɔ caman nɔnɔ wata dɔ dɔ ba ba

soja mi lora ko maka ka re tede de mama ne ore odo hebe na zam no no pot de mo ku ho a ka ye doka to anu eh, eh, eh, ka me ka ni se se ka ani blore ire la mi na o re ta o ka andono ye ka ni bra cheche akale me bo ka ndo ni ko ka ni cheche so ìrẹ́mẹ́rẹ́ mìíràn àwọn ọkùnrin kan máa kà lọ́kà dẹ́ màá báyà ìṣẹ́ dọ̀rẹ̀ mọ̀ wá kárẹ̀ ẹ̀ máa lọ́kà ọ̀nà àpẹ́mẹ́ nílò ọ̀nà ọ̀nà jẹ́ tó as lucky i have it mi kọ̀lé ṣe kí so and at the same time kó is sọ̀nà ọ̀bẹ́ ló give an audience lẹ́nà àwọ̀ká wẹ́ẹ́ rí àdẹ́bà kàǹtí wó kọ́ dànyọ́ nọ on his own wisdom onùrùka àrùkọ́nà náà kó akọ́rọ̀ and don lérò position náà as a local government chairman ẹ̀rùkọ́nà náà that's anyi sọ́nìmẹ̀ so wọ́n lè ka and ẹ̀ma ẹ̀ at the same time ka ẹni wọn work on uh, monthly uh, allocation so kẹ́ẹ̀ bọ̀ bẹ́ẹ̀. so wọn mẹka wọn delay ara wọn ya nda wẹ ba bẹ no and ere mosque na ẹ bọ wọrẹ rẹ bi port ami asejuwa bi because. ẹ o jẹ wọn ma koko o tọ mi ìrọ ok kama jẹbi sọmọ ma. Salamu umuri na wada suna ya yi ṣe e ka ẹ̀dọ́ umuri ọ̀dá gọ́dọ̀ ẹ̀ ẹ̀kúrọ̀ ọ̀rọ̀ anáma na ìṣe wọn rà bẹ̀nẹ́ umuri mẹ̀wá ṣọ́ ya nù ẹ̀wọ̀n nọ nù wà ó rú ihe bìrà jẹ́ ìka àbẹ̀rẹ̀ anáma na ẹ̀ka anyị diga na-asa ịhụ na arọra gwara ma na-aka ihe taa a na-ara ụna so agwagho ama na aka anaghị wa ara ame na-eji odo omori dịwa dịka ya ọkụtọ ọhụrụ amaghị enye ala ma enwụsọ n'ọnị anụbọba ame ene ya asị ekwe ara gwa omori ọwa sụkpata ara da asị eme ya ee ma sọpọt amụ n'ebe na-edu anyị laba gaa ka anyị si omori isi ọrụ atụkọ ya mee anyị na-emere ya mee na ọrịa ya mee ìjà àkọọ́lá bẹ́ẹ̀ dọ̀jẹ̀rẹ̀ wọn. jagbala ina ma wa ya kwana ile ma tire yi ma hore o re mosque ẹ̀rẹ̀ sọ́kapẹ́ wọn rẹ̀ ka ya ma nẹ̀mẹ́ dáàmà nà wọ́n kò rí òtú ẹ̀rà mọ́ sọ́nà ni last year mẹ́rin ni malẹ́sẹ̀ nà bí imam ka malẹ́sẹ̀ àrùn ẹ̀ka àmì èdú ilé ìṣọ̀nà bọ̀ owó iṣẹ́ òun rí ọ̀hún pa òun rí ọtún kátà mi níbi àwọn ọgọ́wọ́. eza aworo ka ete yi na ndi ete yi de ono ya ya nkata ni betu na kene do ya na na ete yi madia ka en kata ono ko re ndi ko mori ya waka o na ata mu na wa na na anyi wa ka in local government we fully due process e fa no ka aje ni ma mo ba na m na ihe mara a ka mee ịsa ha sịrị ma ebe a na-apịte anaghị akwarị one month or one and a half month ụdị ameta so ụmụ na ọ dịwa na ha draw a plan ehụre na anụ anyị dachi ma awọ ka aka ya na aka ya akọ na ada show do no da ịma imam ahụ ma le si de yogu na ya kwara mal ehụre na anụ anyị dachi an opus na anọ na ya na plan na america ya na da wa kosan abehi wete da da hebeba da be ki mosque ya ma ni plan na ma ni ore se ere wa ka no wa na je na am ora na ye he ne da ro ni le le ti ere ka so wa na ma no ku se ge le ri ni ya ro wa na de da wa kosa da ken islamic something ah ma na so iwe ba re de e na ara wa ka ka to wa ka ya ona ona like am ona like am

ina na awaya akuhino ya kemeka ha dim dị ho dị na nka several times money imam ya ko se da wa dim e ran o me ra mi madua o sho to dị ka ma promise ka mi te malasi and o ko se dim ai bada ko na wa ma for free dismiss kama ma mi so ya wa no ma fit drawing na na ma

ama kama za je dok dika ya nan ko ne anan an waya ka wa ne ce yi form ron we dika wa sai ne sa wa na fully another process so we dey give approval so ama ara da about two ya je ma when uh, eh, last week it may be not person it may to commitment ka ko it e may destroy man like destroy and e ma ma tin yo ma o na be there ama dem ka i was not born to destroy i was born to repair eh me me me where mẹ́yìn ẹ̀rọ tó ọ̀ mọ́lẹ́sí di mẹ́wó rẹ̀hẹ́tẹ́ níkà mẹ́rin kan mẹ́rin sọ́ọ̀tà ni tó dò ìdí sí ti sọ̀rọ̀ àkàtúndì àgbà àkà ìmáàmù ká ọ̀tọ̀ báyà máa mú wíwá máa họ̀ ìlà rà nìkà yàá yẹn ń gbó kóòlè dá màá mọ̀ ní kára dọ́ fáìní dá mi bẹ̀tú ẹ̀hó rọ́bẹ́ nà ọ̀nyá hàn níyẹn ń wéyìn ayé hèrè bẹ́ndì bóyò la dọ́ ọmọ kọ́rọ́ àgbẹ̀dọ̀ máa yà máa

wọ́n kọ̀ bá yí ìsìká àkànyí fọ́nà ìmàdá àyàn ọ̀rajà rọ̀ àmì máa bàbí wo mórí kò mórí ọ̀rọ̀ náà rẹ̀ kànyá yá òkè náà. so dimi bákà yí e polisi ká e ẹ̀yìn ọmọ isa àná isa àná ìrọ̀ rẹ̀ ọ̀nà wẹ́rẹ̀ náà kẹ́ náà ìdíwé rìpọ̀t ọkọ̀ rẹ̀ àyàn ànákó wẹ́ rìpọ̀t bá tóbi ọ̀kàmà rẹ̀ di máa ń wẹ́rẹ̀ ní ìsìn ìgbẹ́tẹ̀ à ìjà ìka ìjà ìkátà náà di mẹ́ríkà àánì ká ọ̀hún àmà náà nà lọ́wọ́ akọ̀ àmì sá ọ̀sán ọ̀kà kọ̀sán ọ̀sán ni kọ̀sán àwọn surprise dɔba yɛ mayɛ ka maayɛ ahun duro ya mɔs alika yɛ mɔs wɔn bɛti yɔsɔ mi ti nyɛ ɔdi mi maa wɔrɔ kɔya dɔ dɔ dɔ dɔ mma yi ka alika yi mi ana ɛkura mu na ma mi to da anyi na na bi sa di mi kɛ mi ti nyɛ ɔdi ma gambu wɔ esi yɛ mɔs kebɔ maa na ka ka ɛyɛ wɛrɛ sɛ ɔka wɔn ka bi yɛ ọbụ mme ya adịka na ndị ekwuzi adịm iwu ọbịa heten na mere ụka ehuman lecture na ya na at least with this secretariat ọrụ ọma na pere ụdị ọnọ na onye apụla nka ya na dị etu ọrụ echi wee resi pete ọha anama na kara na ya na kwụrụ na ekwuru uruba ndị njọ ya na nwụta ya bụ ekwe n'ịta ya dị na ya na ụka ya anya nwụcha ka ya ọrịa dị imani ya jika kike ya rawa na kara ka wele kere me chiwu e me jike ya da ma jaka asanya ne trohi ayi wala ne wala onye mo na tida no ha ya wasi pan ire ya mosque ya wono ire ka ka ke me ne ire ya no na gine horere e na mo pe ishaya tulin zara na woka yes eh because eh obia na ise ya ka ba na won all you can ask ẹ̀rẹ́ tí náà káì ẹni bí owó ń lè jẹun ní olùbá the world ẹ̀rọ àwọn ilẹ̀ ẹ̀nà ẹ̀yìn ẹ̀bẹ́ èyí èyí discuss ánì dá àbísẹ́bẹ̀ ìtwa máa mẹ́ mmi ní dùkọ́ mẹ́ni wọ́n tí mi ní bí ká yẹn máa ń dọ̀ máa náà mẹ́ any financial e, assistance because máa náà òun da kama promise ahụ ọkwa kwere ma ezigbo tụrụ edime promise adọ ọrịa abịa dukwa ezinụlọ chere debe ero ka owu nso omori ọhụrụ mpa ma na surprise ahụ ị na ya na mkpọrọ ị nọ ọ ga anya ịlọ ee nye ọrụ ndị skọt ahụ ị na ya mere ya ọrụ omori ya maka ịsọsọrọ ka ị na-esọrọ ahụ nọ mmebe da awọ dịka ihe otu ka ya mee ara ashero na ọrịa dị ire ere ere ịsọba at least amaghị ihe project ọmụ islam wa na kọsanta wẹ̀rẹ̀dùn ni sọ́ba àbẹ̀ sọ́ba àkọ́sọ wọn mi èjì ká máa yẹ́kẹ̀ hàn mi títẹ́ tí mi bí ní yìí mú kọ́rọ̀ mẹ́yìn ń fúkọ́rọ̀ ó kà mú kà máa mọ̀ gbọ́ wọn láì fọ́ba náà wáyé òṣìlú kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ àròsọ náà rọ i don't do it àbí kọ́ńtà ìlú rẹ̀ ká máa ṣe fẹ́ hàn ẹ̀yìn kọ̀ǹtà náà yẹn wá ká máa kọ́ lọ́n tó not full intention mẹ́jọ fà so plan náà mọ̀ wọ́n náà so mẹ́ra wọ dẹ́rẹ̀ yín ló ti fi náà kà àdìsí ìgbà ọ̀nyà wọn mọ̀ nìkan ẹ̀yìn náà kọ́ ọ̀rọ̀ àwọ̀dọ̀ ọ̀ma náà kà so ẹ̀rọ bí preach náà náà ama aka ya wee gaa enyere aka ya na kana mebiri odiri na because ayati islam e, na ira si woto ema jam Eya oh i come on ama ma akwore ni 13 ko no bobo tin islam today eh gwa hina na mo kwamna ka bisie so bangi na ma maa mamen ama ira na ayi hunam ma da kamene to do ya so

ime ga ara anyị uk primary something anasịrị anyị anaghị ka a na-agata ratio 65 acres of land re isa na ebe esi wụrụ ọrịa enwe na ọhụrụ ya eme kwụchọrọ ya anachete ụzọ olugbuda ya na eri ma na ala mere enyi mini m anakara ara na pọka enwe last week uh, week uh, next week na omori osi anyị 70 doctors anaghị okenye abụọ ukwuru enyi n'ọnụ kọrọ that kọrọ one wabọ that mee yọ free of charge ọhụrụ and ịsa ah, ka ya mee ka etinye bohori bịa hospital emesi ime etinye hotel ne bɛ ekyi nan ere e na ebu kwan moto ne bɛ bọs bus standing bus ɛyɛ e na yɛsɛ e ote isi ete ezu ano ɔmo anase bɛ ha n'ɛyɛ na n'awɔ ɛkɛ ha sɛ ɔbɛ yɛ kɛnɛ sɛ ɔni yɛsɛ ɔde bi ndu nara ati kɔmi sɔrɔ ayɛlɛ ba kɔ ɛtɛ gɛ dɔnna ɔba gɛn because ɛyɛ wɔn a wɔn mi treatment ɔnɔ ɛbɛ ha kɔnyɛ na five million. dẹ́kọ́ ọyọ́ general hospital ena náà àtẹ́sán na lè yí ìbìtsá ni rẹ̀ rẹ̀ ọmọ mi sì kọ́ náà sẹ́ni mi yóò rọ́ọ̀bù jẹ́ àwọ̀ òsán náà aka rẹ̀ rẹ̀ na àkà ẹ̀ ń sẹ́yìn ẹ̀wọ̀n na anáyàká ọ̀rọ̀ náà ọ̀rọ̀ náà ó pìrìjì na ya ga na ndo ya la ka ko ya go ga kuma na wa cha lafiya ne to a bisa ha ko ne mika ma de pen ke una ne bira aka ku omori ọ̀rọ̀ ntwa no wàá wéyí rẹ̀ ẹ̀ka tó máa ń lè kísà mọ́ omori ọ̀rọ̀ rẹ̀ tó wá sẹ́ ẹ̀ ṣẹ́ wẹ́rù kàtà dànìkà yẹ ẹ̀ náà ẹ̀ ń yàn náà lókà rẹ̀ kọ́ ọdún wàá kà á àbọ̀ náà àwọ̀ ọ̀nà náà ọ̀tí náà omori yẹ kíkẹ́ náà èsì ní ìjà náà èsì òhìn because olóra ọ̀nyọ́ nyọ́rọ̀ hì tó ọ̀rẹ́rà kàìrẹ́ ahẹ̀kàì wọ́n ni bọ̀bọ̀ ọ̀rẹ́rà ọ̀kẹ̀ àwọn ọ̀rẹ́ ti máa yàrá wà á kún nílọ náà wà wọ́ rékìá john isa eh, samuel sẹ́kọ̀ọ̀rẹ́ ẹ̀ à ń fi tóòkè ilé ni ni mi sa sa so opportunity na mmele ba nya na e na re adam ke mere simi contribution na mtina me e ba nsosa me nya e di osa bolo ka ka wisho but ma rum ko ke ni da me chi na ro meta me di sho wa da ma ne do bu adam da yi ro mu ga e ara wa meka ba ku ni bu an sha wo na na ya sa ho na so agwa wa ire ire so abi ama e ni so ho me ma tu banyo mo mi ben ya ta ho me ra o ma e ro na ra na je ẹ̀fọ́ na ọmọ ààrẹ ìgbèrí anáṣọ́ ọba nwere yà náà ẹ̀rẹ̀ fà ọ̀rẹ́ wà náà gbèrí jùlọ ànádọ́rẹ́ ẹ̀rẹ̀ sọ àṣọ́rẹ́ hàn ààrẹ olùchire ẹ̀rẹ̀ fà ọ̀kẹ́ ọ̀ wéèrè kẹ́ fà ọ̀ ọ̀hùn mẹ̀hẹ̀ ọ̀bù hùra àmọ́ akara na oyogu ene na wɔ oduka ene na japasi ene pipu ya ele hono na otu ka ọkụkụ defend m ọrụ na akwụsịrị ere faara ya ga manya ụmụ akwụkwọ ya m na bara ere ojugwu ejije a ere ojugwu adụ nya asa m anakwụkwọ m wee ya abụọ m ọrụ na akwụkwọ mere eti icha na mere abụọ asị ọhụrụ ere so ọrụ ebiri odi ya ọmị efe so ndị famili a nkere ya ka e na akwụsị ọrịa aja ya Because on him, make use on. Hey, he name, I'm a man. Because any of the man, the brother, you one man, na ya know, na wearing. I need to believe I thought I out. Ka ne kiso di bi wa ma ne ne ka wo na ya nte. Ba ime no n'ọ brazon. ụjọọ na Ah bo bro la ho ro. So omo ne se mo mai fa Wa ra wa na ka zo e kwa kwa so la òmùnà náà wà wárọ̀ ẹ̀nì tó dàpọ̀ náà láti àyè mú àmà ẹjọ́ òmùnà ẹ̀rọ agọ́dọ̀ ẹ̀ àwọn náà ahẹ́ máa ní adìyẹ àrẹ mi ní ìtọ́ ọkọ̀ sí mi wèé rẹ̀ dàrú pé wọ́n yóò wọ́n tún yíra máa dọ̀ ọkọ̀ ẹ̀dẹ́mi tí máa dọ̀mà ní èsì ọjọ́ ìwé sinmi ọ̀tá ìmọ̀ àbá àbí dùwà rẹ̀ wọ́n yàn ẹ̀yìn àní lóko náà yóò húnà sá ọba àkàrẹ́ rẹ̀ máa yìí àbí àmà ní ìgbìnà wọ́n yàn lóko nìyókò àkàwá ẹ̀kú sí ètò ọmọ nìkan máa kà ọkà ọ̀hẹ́ ọwọ́

mun na wa sai wajire ne da enwa enwa sai wan to ma ne yana na abin jara man hira na eh anwa na ana ai ana ko hu ne kana ko haka na da ya ru na bon ene ka ne yana ro ya yawa ayi be ce duwa e te wo wuri o muhin wa ba ah, ba amen eh, ayi ne ne yo kenwe wa ga na gwe te ra ba klo na gwe ba tanke na eh ya palaru the silver and the award anywhere. The drive and one. Then and now. That is number one. Two. And it's a And number two to one. And in the award the And eh, eh, eh. then oh, come. On your boss era. On your boss era. On your boss era. Ọsa ame ma ama ame ɛ ɛ kɔla lóni sɛ na mɛ ɛsɛ e. e ni wọn ama na mɛ kari bira ɛ ebiri eyi esi bi ana hapun recently ɔdi kama ɛyi daka ɛyɛ na mɛ sɛ e police inspector bɛ wɔn ɛsɛ pana a yíyọ sa ɔnà anayere ɔdɛ ìsɛkò lórí ɛka wosu ɔnà òwe give information from abuja akɔla ahọ́rẹ́ dara ka rabawa dai kana rabawa ya raso eh ya raso wono nka eh be ya raso do ba ngi raso na do no oyo yi agwa wa dat mala ino wa wa e pe ma dua ka buru divya na ama na ho o e but ebe ahara ni ka wee ni ro to we na kaka isa ha ko ni be pe ume abi ka freedom mara ono important hu luka ka merwa nya so abere yi hu ara me ko tere nya ja luka me ka nso ni si ama iso ona need bi freedom on a comfort ndo nyu ni si ro ya oso na na wo ko da da ro òmù yàn náà àwọn ọwọ́ àti òṣèré yà yìí ọ̀nà náà máa nà ọ̀nà òmùrí sọ yẹ àná máa nà ká yà òmù yàn náà wọ̀ dàpọ̀ náà láàfẹ́ yà tó ọ̀rẹ́ gà sí ìkọlù wọ́n yìí sùúrù wẹ́rẹ̀ kwara bọ̀ ẹ̀yìn sọ̀rọ̀ ọ̀nyà wọn ká ọ ọ̀nà ọ̀sẹ̀ mi yẹ̀ wọn àárẹ̀ dẹ̀ káyà máa wáyà tàbí ìwé anyọ́ra ẹ̀ àwáyà tó àgbọ̀nrọ̀ mmẹ̀yàwó eré àrẹ̀ ẹ̀ ẹ̀yẹ nyẹ́ra náà kẹ̀mìrán náà kó bla in the heat of my mẹ̀hún àmọ́mọ́ àìdá ọ̀wọ̀ ọ̀rọ̀ amma ireya ika yesin so irero na omuna na awa nse ogere dama ah. na abinza ono muri ma nse udi to be beba de pe ere shadu ayi wa ro muri ba nse oto wa ayi iso yo na enye nsi bi bira de nse ora ayi so omuna na awa wa na do be bira be e wa ni o eye jire enwe me ma ni gowono ehi gowono re awo de nya re re awo e de ko ahure re eye bi di confidence ye mo e me ba support enwo

ọdí fífí tààrà ọ̀nà rẹ̀ ha. èsì sí kánìpì ọ̀nà àmà mẹ́rin àwọn bá àwọn fífí àmì rẹ̀ tẹ̀. gafala abúrúkà jẹ́ ní ẹ̀nà ààrẹ nìkà àṣìṣì ká ààjẹ́ nà gbórí hàn áwọ̀ ka èyí ò e ya ọ̀rọ̀ àfọkátà ẹ̀yà nke ìkàlá ń gbé ilé ìjọ yìí èjọ rẹ̀ èrè àmọ́ ẹ̀kọ́ akẹ́gbólídìí process ọ̀rọ̀ ya àtẹ̀rẹ́sáà ní process àmì

kọ́mọ fúrúkẹ èrè oríṣi àmà ẹ̀rẹ́ ẹ̀ lè gbìyàn kò rèé èrè àpọ̀wọ̀kún èsì na-eme ka ìbìrọ́mọ̀ náà mẹ́ ìbìrọ́mọ̀ náà mẹ́ kàní ìhẹ̀ta gbókún òsì ní ilé ìsì àìmọ̀ lẹ́yìn òsì iná náà ẹ̀rọ ọmọ ẹni tó níjẹ́ rẹ̀ mọ̀ àwọn ọ̀rọ̀ orí bíṣà but next time ṣọ rẹ̀ ó fi wọ́n ṣe níìtì mọ́mọ́ ẹ̀ ọ̀rí gbà ọmọ náà rí ó fẹ́ ṣe àfọyà rẹ̀ rẹ̀ because our power to that be tafsir orí tí a dì wọ́n kà anya àyàn wà sábà ẹ̀wọ̀n ẹ̀rọ yìí public figure lẹ́ẹ̀kà àbá aláwọ̀ ní ọhụrụ ẹnubèrò fa ọkùnrin òru sì túbọ̀ kàmá ní ẹnubèrò ó gbé tẹ́ máa àkọ́kà ẹ̀rọ àkọ́kọ́ àyà ka of life ka kàá ka security report ó favourable àfọ́kùn láì it's abụọ abụọ sẹ́wọ̀n ọ̀bí ajínúgbà mímọ̀ òtí ní káyí intermediate ayé ọ̀rọ̀ ọmọ rẹ̀ káyà mẹ́bí wọ́n rẹ̀ wá káwà wọn ẹ̀hẹ́ àmá mẹ́bí ká ẹ̀rì public consumption ọ̀rọ̀ because ìrẹ̀ ẹ̀rọ mẹ́ni ilé ètè yìí ìrẹ̀ ẹ̀rọ ẹ̀rọ nínú àká ní máa kókó rẹ̀ máa kátà ẹ̀rọ. salamu alaykum salamu alaykum. a kò mú yàgò.

Eh, ẹ̀nà rí ìmáàmù àjírí ìmáàmù ẹ̀nà rí ìmáàmù àjírí ọ̀rọ̀ ayé máa lẹ́nu rí ìmáàmù ọ̀tọ̀ báyà mi sílẹ̀ aka

ini ka Erin, eh, ini juma ibi anan ayaka atẹ́yìn àti hinari ibi ló fàn àwọn akọ́wé yà bọ̀ wọ́n ka ibi anan aka ìsámà èèyàn bẹ̀rẹ̀ àní anan aka yà mí ilẹ̀ ìsámà ìsúnmọ́ ní akọ́lé ìsámà ni ọ̀ ọ̀ sí ọ̀ kẹ́hìn hajj yà mí ayẹ̀ ni àtàyẹ̀ bí èsì kan ọ̀sán lẹ́nu ìgbà nílẹ̀ àbámi nà lára àkà tí a mọ̀ wọ́n sọ ọkọ̀lọ́ ní ẹ̀yìn wọ́n sì kọ́ńtàkì ẹ̀yìn ẹgbẹ́ àbọ̀ ẹ̀yẹ ẹ̀sà àti chairman àbáyé arákùnrin òbí àbọ̀ chairman ní ẹni sà ọ̀yà kárẹ̀ ọkàrà ní ẹ̀kọ́ ọ̀nyà ọkùnrin ìfìkà anyị bido ime anyị kọrọ ime ohun bido n'ọsị ya nọ so ọrụ ya akwụ ya bụ arịghị nne ma achọ mụrụ ịdị onye abịa anyị sụrụ ya bụ na ka ụmụrụ ni asụdiri anyị a na-ediri wọ́n ومكر الله والله خير الماكرين سلام قولا من رب رحيم ayọ̀ lórí yìí ti kó mórí àríyàn báyọ̀ ní mìí omíyàwó sí sùúrì alẹ́bìsílẹ̀ mara ọ̀rọ̀ adáni alẹ́bìdá áwùdá ẹmọ̀ kàrẹ́ alẹ́bìsílẹ̀ mara ọ̀rọ̀ jèrè lẹ́dàá ìfà ozi ọ̀rọ̀ rádá ẹgbẹ́ iná ẹ̀ lẹ́ẹ̀ta ozi ka ìjọjọ́ àlìkà aka ẹ̀yẹ ábì àléhì síyáàbù nìyẹn bá bọ̀ iná mẹ́dọ̀ tí a mà lẹ́fura òun yẹ iná mọ̀ ní ó kayọ̀ òhìnà òun yẹ iná mọ̀ ní ó kayọ̀ kọ̀sọ̀ iná mọ̀ anyọ́ tánú iná mọ̀ ayé wa ẹ̀ka ayé fún màlá àná yàrá iná mọ̀ yóò mọ̀ iná mọ̀ pèrè sa iná mọ̀ àgbára lè dùn lọ́ọ̀bì náà àgbà rẹ̀ fún ọkùnrin ọkọ̀ àmì iná mọ̀ ọlọ́run lọ́ọ̀bì ọkọ̀ àyè lẹ́mọ̀ ni sẹ́bẹ̀

ìṣe ọmọ kàkà ọkà kàkà kà pọ̀ àti ọmọ orí ọ̀rọ̀ ọmọ ìsáwọn máa lẹ́nu ìṣìkúrò náà ọmọkà wẹ́ẹ̀kọ̀ àbọ̀ ọmọ wẹ́ẹ̀kọ̀ àbọ̀ bí àti lọ́kà àmẹ́ ẹlẹgẹrẹ ẹka ikú ẹran amẹ ara yóò mú ní ìtọ alukwani lọsọ dáàmì ìsìlámì asọmọ máa ń sàkọ àpò múlẹ àbọ àbọ ọ̀nà síkà ìsìlámì ọ̀nẹ̀bá ọ̀ṣọ́ ọ̀nẹ̀bá bẹ́ẹ̀ aka mi ni àbọ ọ̀nà ni ó fi múlẹ àkàyà lọ́ọ̀hìmátò ni tàìsímátò wà fi ní tẹ̀síìrì ni bẹ́ẹ̀ aka mi ni ìrọ̀lẹ́ ìrìbá.

an kiri àwọn ni ìṣe sọ́bìà nínú ndị àfin ní àfin ìṣẹ́bà ya náà e, e, e na yọ̀bì láàrin àmì ìyọ̀lá ká wà tó ka yóò sí yọ̀ ẹwọ́n rán mi ìbìlà ìjọ mo ní kàkà iná máa rí ni sọ iná máa ni táàtì ìdẹ̀ ọ̀rọ̀ ìyọ̀n bóyè tó ẹ̀wọ̀n kàkà ọ̀rọ̀ ọ̀nà àbá àmì mú ìgbogbo ọ ọ̀ṣọ́wọ́rọ̀ náà rẹ̀ ọmọ ẹ̀rọ rẹ̀ ìgbàlùkò tí òmùnì yóò tó àbébè àbébè ni ẹ̀mí fáfí ọ̀yàn àlẹ́múlẹ́sẹ̀rà Thank you. ربنا آمنا بما أنزلت وتبانا رسولا فاكتبنا ما شاهدين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تجعلنا فتنة لكام الظالمين والنجنا برحمتك من الكوم الكافرين ربنا وجعلنا مع الكوم الصالحين ربنا تنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار توفنا مسلما ولهكنا بالصالحين اللهم ارزقنا بالهاتمة بقولي لا إله إلا الله